ẹ̀yin tèmi ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi Ọ̀pọ̀nbàtú ṣe wà lẹ́ni alhamdulilayi rọ́bìlì alẹ́mi ẹ ṣe gan ni like ọkọ àti ìyàwó lèmi Ọ̀pọ̀nbàtú ń kọ́ o christian o mùsùlùmí o gbogbo wọn ni mò ń kọ́ ṣóyè yín mo ṣe program kan láìpẹ́ no láìpẹ́ kọ́ o mo ṣe program kan láṣà lórí comment box mo ní màá wá ṣe concluding part nítorí pé kí ni mo rí i pé bírídò yẹn ti lọ ibi tó pọ̀ àdẹ̀mọ́ ó rí i pé ẹ̀yin kan ẹ fẹ́ wo fídíò púpọ̀ ẹ mọ́ sáré jump ẹ mọ́ mọ́ jump fídíò like ìdí tí fídíò fi mọ́ pọ̀ nígbà míì perhaps ó ní reason tẹ bá lẹ́yìn jump ẹ lè lè miss vital part ok ẹ omi ẹ omi gbóná ẹ má sì mí gbọ́ omi gbóná dáa fún ọkùnrin fún obìnrin o bẹ́ẹ̀ kò kí n ṣe pé omi gbóná tó gbóná jẹ̀ǹjẹ̀ǹjẹ̀ǹ omi gbóná tó gbóná jẹ̀ǹjẹ̀ǹjẹ̀ ó ní bó ṣe máa ń pa nǹkan ọmọkùnrin tó máa fi ń pa ọkọ ọkùnrin o ìpínlẹ̀ ilẹ̀ bíbá sọ wípé even kí ẹ máa gbé kọ̀ǹpútà sórí itan ó ní bó ṣe ń pa nǹkan ọmọkùnrin èmi ò ní sọ much nípa yẹn ẹ bá fẹ́ mọ much ẹ lọ trace video mi now I cannot even remember the title warm water warm water warm water tó warm àti ginger little ginger ẹ fi ginger sẹ́ẹ̀lì yín láàárọ̀ in fact ó dẹ̀ lè jẹ́ lipton warm kẹ́ fi ginger sell, like warm water kẹ́kàn mú warm water kẹ́ fi ginger sell. gbogbo ginger gbogbo cell yẹn kó jí èmi ò sọ wípé omi gbóná o bákan náà obìnrin omi gbóná kìí ṣe gbígbóná bẹ́ẹ̀ yẹn o like warm fún àwọn obìnrin tó mọ́ sábà ṣe ṣùṣùṣùṣù lábẹ́ omi gbóná yẹn lẹ máa fi lẹ máa fi eh, tàǹbà warm water lẹ máa fi tàǹbà kò bá dáa tó bá jẹ́ pé ẹ bá rí kànáfùrù àti bàgàrúwà tẹ́ ẹ bá dẹ̀ rí bàgàrúwà ẹ lo kànáfùrù like warm ẹ lè tàǹbà pẹ̀lú ẹ ẹ lè mú ó máa máa jẹ́ kẹ́ ẹ kóra jọ ó máa máa jẹ́ kẹ́ ẹ máa tight láìpẹ́ yìí náà a ti sọ̀rọ̀ ẹ̀pà ẹ̀pà tí ò gbẹ tí ò tí ò tutù tí ò gbẹ tó ní cover ẹ soak ẹ ẹ máa mú mo ti sọ yẹn ó máa ń jẹ́ ká abẹ́rẹ́ tight then ibi tí mo ń lọ gangan leléyìí like àìmọ̀ more techniques bí wọ́n ṣe ń ṣe ló fà tẹ̀yìn àwọn ọkọ yín míì ti ń complain pé ojú abẹ́ yín fẹ̀ lẹ́yìn obìnrin like when you know how to control your pelvic pelvic floor tẹ́ bá mọ bó ṣe ń control pelvic floor yín that is abẹ́ yín nínú tẹ́ bá mọ bó ṣe ń control ẹ̀ wàláì nígbà ìbásùn tẹ̀dẹ̀ tún lè repeat that same thing tẹ̀tí lẹ́ẹ̀ni bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe control yẹn ọkọ yín ò ní complain because obìnrin tó bá ti mọ act yẹn ó ní tendency láti grip and withdraw grip withdraw grip withdraw grip withdraw ọkọ ẹ̀ bí ẹ ṣe máa ń ṣe breathe in breathe out bí ẹ ṣe máa ṣe sábẹ́ náà nìyẹn ẹ jẹ́ kí n wo bóyá lè ẹ jẹ́ kí n wo ẹnu ni màá fi explain o ṣé ẹ mọ̀ pé èmi máa máa ṣe ń bìbà ẹ̀ bẹ̀tì èmi máa máa fẹnu kan explain ẹ̀yin náà lè emulate fún wo obìnrin tó jẹ́ pé ọkọ yẹ sọ pé ojú abẹ́ rẹ̀ fẹ̀ tó bá ti wọlé o lè fi ọkàn rẹ kó o fi grip nǹkan mọ́ ọkàn rẹ àti Eh, pelvic floor ẹ kó fi gírípù ọkọ ẹ kó dẹ̀ ti sọ́ọ̀lẹ̀ bí mo ṣe jòkó báyìí ń sìn i'm doing the act wàá fà á mọ́nú wàá sọ́ọ̀lẹ̀ wàá fà mọ́nú wàá sọ́ọ̀lẹ̀ like when you are doing breathing, breathe out breathe in breathe out bó ṣe máa ma control abẹ́ rẹ nìyẹn yes bí mo ṣe jòkó báyìí ń sìn èmi ń ṣe báyìí because nítorí kí ni àwa ni teacher yín like you too you can emulate á dẹ̀ máa grip ọkọ ẹ̀ bí size ọkọ rẹ bá ṣe tó nínú bẹ́ẹ̀ náà ni wàá ṣe grip ẹ̀ tó wàláì tó bá ti mọ̀ ọ́ kò ní ní ẹ lára bẹ́ẹ̀ àti lẹ́ẹ̀ni ẹ̀ ò ní like ọkọ ọkùnrin fẹ́ wọlé ìsìn ó ó fún ọkùnrin ó ní bí wàá ṣe ṣe tí ibi kíní yẹn tó máa fẹ̀ ṣóyẹ ó dẹ̀ ní bó ṣe máa ṣe tó máa close but reverse is the case tó bá fà mọ́nú tó bá fà mọ́nú o ti ṣì nìyẹn o tó bá kó o fà mọ́nú o fà o pípọ̀ muskin o fà mọ́nú o ti ṣì nìyẹn bẹ́ẹ̀ tó bá tó bí pé o breathe o breathe ikùn ẹ̀ síta o contrast ẹ̀ nìyẹn o mú gbogbo ẹ̀ o o gbogbo SS, gbogbo contour tó wà nú o kó síta nìyẹn á wá jẹ́ kí ojú abẹ́ yẹn á wá jẹ́ kó close mo believe pé i understand àárín yẹn tẹ́ ẹ bá understand ẹ lọ kọ́ mo ti already fún yín ní guideline pé ìyẹn lè fi ọkàn ara rẹ̀ kó fi control abẹ́ rẹ̀ ẹ̀yin náà ẹ lọ kọ́ nìyẹn so and tẹ́ bá dẹ̀ fẹ́ kọ́ nígbà bíi tó yẹ yín ẹ lè wọ toilet ẹ fọwọ́ yín tó yẹ yín ẹ fọwọ́ yín ṣe sample bóyá bẹ́ẹ̀ ṣe ń fi ọkàn yín control ẹ̀yẹn ìgbà tó máa grip ọwọ́ yín ìgbà tó máa sọwọ́ yín kalẹ̀ ìgbà tó máa grip ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa emulate ẹ̀ fún ọkọ yín náà nìyẹn tó ń complain yes otherwise kò sí problem ẹ lè ra natural herbs tó ń tight then èèyàn kan bèrè lọ́wọ́ mi pé kí n analyze eh, ọkùnrin tí wọ́n dábẹ́ fún àti ọkùnrin tí wọ́n dábẹ́ fún mo ti ṣe yẹn in the past mo ti ṣe yẹn in the past mo ti sọ mo ti sọ lẹ́ǹtìn nípa ẹ̀ gan arima mo sọ pé dábẹ́dábẹ́ yẹn borrowed cost ni wọ́n ti ń ṣe kí Islam tó wáyé yes wọ́n ti ń ṣe inú Bible la ti rí pé wọ́n sọ̀rọ̀ pé kí wọ́n dábẹ́ fọkùnrin wọ́n sọ bíi mark of covenant ọlọ́run sọ fún Abraham pé àwọn ọmọ ọkùnrin kan mọ dábẹ́ fún wọn after is it seven seven days or eight eight days ó wà nínú revelation i forgotten the side right now bẹ́ẹ̀ mo ti sọ́rí bẹ́ẹ̀ nínú alukurani tẹ́ bá wò dáadáa látòkè délẹ̀ there is nothing pé wọ́n sọ pé dábẹ́ dábẹ́ kan ṣóyè yín nínú alukurani but wọ́n ṣe nítorí pé kíni is part of cleanliness èèyàn tó bá èèyàn tó bá dábẹ́ wọ́n believe pé kò sí ìdọ̀tí kankan tó máa sábẹ́ tó máa sápamọ́ sí abẹ́ ẹ̀bẹ̀ èmi ò sọ pé ẹ̀yin tẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ clean o mi ò sọ bẹ́ẹ̀ o but wọ́n bìlíìvù àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n bìlíìvù pé ìdọ̀tí ò ní sábẹ́ síbẹ̀ de àwọn tí wọ́n dábẹ́ yẹn wọ́n bìlíìvù pé àwọn ò kí ń tètè kó infection bíi àwọn tí wọn ò dá wọ́n bìlíìvù pé àwọn tí wọn ò dá yẹn Yeah, like infections látara obìnrin àbí níbòmíì like tọ́lẹ̀ ó lè ó lè hang sáàrand around sórí so bẹ́ẹ̀ yẹn so then ìgbà míì àwọn advantage tí wọ́n sọ ni táwọn kan sọ ni pé àwọn tí wọn ò dábẹ́ wọ́n máa ń fìlì bá sùn but ṣé ẹ mọ̀ pé àwọn tí wọ́n ní tí wọn ò dábẹ́ náà tí wọ́n bá fẹ́ bóbìnrin sùn ṣé ẹ mọ̀ pé kíní yẹn máa ń yọrí síta so it's equal to the same thing àwọn the same thing náà ni nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé àwọn eléyìí wọ́n ti gé tiwọn wọ́n easy fún wọn láti láti tọ́jú ẹ̀ wọ́n á wẹ̀ normal ìdọ̀tí ti kúrò ń bẹ̀ nìyẹn but àwọn tí wọn ò dábẹ́ like once in like two times in a week nísìn wọ́n á choose láti máa take care láti máa take care rẹ̀ bí kí wọ́n mọ fọwọ́ wọn pọ̀ síta kí wọ́n take care orí ẹ̀ kí wọ́n tún return ẹ̀ like why not èmi ò force anybody o èmi kàn sọ̀rọ̀ mi ń deliver as a judgement èmi ni bí wọ́n ṣe sọ why not tó jẹ́ wípé tí wọ́n bá dá ṣóyè yín àwọn kan tó sọ wípé ẹ̀ṣẹ̀ ni dídá well like you don't confuse yourself what do do ṣe kan tó jẹ́ wípé ó ó ó ó tẹ̀lé ìgbàgbọ́ rẹ tó dẹ̀ rí níbi kankan bí ẹ̀ṣẹ̀ you understand so àwọn abimí lè pé kí wọ́n between èèyàn tí wọ́n dábẹ́ fún àti èèyàn tí wọ́n dábẹ́ fún àtàlẹ̀ mi fẹ́ mú èèyàn tí wọ́n dábẹ́ fún of course èèyàn tí wọ́n dábẹ́ fún of course because tó ọkùnrin bá dábẹ́ gan ṣóyè yín ṣéèpù orí ẹ̀ adé orí ẹ̀ gan enticement entice <laughs> enticement náà ni enticement excitement náà ni fóbìnrin làkọ́ bíbìnrin máa rí adé ìyàwó kó máa rí adé orí ọkọ ẹ̀ kó kàn rọra show níbi níbi eh, bóyá mistakenly kó kàn rọra show ó lè ginger àwọn obìnrin tára wọn tára wọn pè ó lè ginger ju pé kàkàn wà nílé ká mọ sọ kí kí orí jáde ká tó mọ̀ ṣe kan lọ like seriously i'm not condemning anybody but èmi àṣẹ ìwọ ló béèrè question lọ́wọ́ mi èèyàn tó béèrè question lọ́wọ́ mi that is just it that is just it that is just it ó tọ̀rọ̀ mo sọ yẹn this is on point by two using my words for this báyẹ̀ pé wá àdìjọ́ mi o a lè wá tún sọ̀rọ̀ lẹ́ǹtì nípa ẹ̀bẹ̀ mo tún sọ seriously then whatever one tó bá decide láti choose either o decide láti dábẹ́ or o decide láti dábẹ́ just follow your heart Follow your heart. like seriously we don see it like as a sin anyway o da o o da we don see it as a sin but just do something to ma comfort her this is on point by two using my words for all this bye for now.